الحمد لله الذي أباح للأمة ما فيه صلاحها ونفعها وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له حرم على الأمة ما فيه المضرة والمفاسد وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول عز من قائل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا عباد الله داجو داجو اجي مسلمين ohun tí islam fún ní ọ̀wọ̀ tó ga ni àyè tí islam sì tó sí ó jẹ́ àyè ńlá ìdí ni tó fi jẹ́ pé ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀rí wá tí wọ́n tọ́ka sí bó ti ṣe jẹ́ ìwọ̀ pé kéèyàn ta ìjẹ́ mùsùlùmí sílẹ̀ kò sí ní tó lè fà á kò sì sí ní tó lè sọ́dẹ̀ tọ̀ fún èèyàn yàtọ̀ sí ní tí ọlọ́run ọba ti ṣe lófin rẹ̀ tó lè mú kéèyàn gba ẹ̀mí ọmọlàkejì rẹ̀ mùsùlùmí yàtọ̀ sí níta nàbí sallallahu alaihi tàbí ìtí alukur'ani ṣàfihàn èèyàn gbọ́dọ̀ gbẹ̀mí mùsùlùmí o nínú àwọn kan ń tọ́ka sí bí ẹ̀mí mùsùlùmí bó ti ṣe pàtàkì àti bó ti ṣe ìwọ̀ pé kéèyàn pa Islam tọ́ka èyí ti fi ń hàn wọn mi mùsùlùmí ti ṣe wọ́n tó àkọ́kọ́ òun náà ní pé ká pa mùsùlùmí lọ́nà tí ọ̀tọ̀ ọ̀nbẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ga jù lẹ́yìn ká ṣẹbọ sọ́lọ̀ yẹnni ti mú kú ńlá kejì tó pọ́wọ́lé òun náà ní kéèyàn pa mùsùlùmí lọ́nà tí wa ń sọ ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما ان كان تبا ما مسكوا مسلمين تما مسكوا الغوغود اسان رنا جهنم انو ناي نوما بلايلاو ọlọ́run ọbọ̀ sì tún bínú sí yọ làánà o yóò lè jìnnà ke rẹ ó sì ti pèsè ya ńlá lẹ́dẹ̀ẹ́ èwo ni ọ̀tún bani lẹ́rù ṣé wíwọ jahannama ni àbí mi máa nínú láéláé àbí bínú ọlọ́run àbí làánà rẹ àbí ìyà eléyìí tó tóbi tó ti pèsè kalẹ̀ dẹni tó bá ṣerú ẹlẹ́kejì nínú tó fi hàn bó ti ṣe burú pé kéèyàn pa mùsùlùmí òun náà ni pé sẹ̀rí àfihàn pé gbogbo ẹni tó bá ṣe kú pa mùsùlùmí bí ẹni pọ́ porí ara rẹ̀ ni bí ẹni tó pa ara rẹ̀ lọ́jọ́ torí kọ́lá sọ pé wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima wa man yaf'alu dhalika udwanan wa dhulman fasawfa nuslihi nara. وكان ذلك على الله يسيرا ẹ ò gbọ́dọ̀ ṣekú para yín o nítorí pé tí mùsùlùmí bá pa mùsùlùmí bí ìgbà tó para rẹ̀ ni o tó o bá gbọ́dọ̀ ṣekú pa mùsùlùmí tó o sì gbọ́dọ̀ ṣekú para rẹ̀ àjẹ ìpè kò kú ọwọ́ rẹ̀ ru ìdí tí ẹ sì fi gbọ́dọ̀ ṣekú para yín tọlọ́run bá ń kọ̀ fún yín òun náà ní pé aláàánú lọ́lọ́run bá jẹ́ àmánà lẹ̀mí tó fún yín kò sì tọ́ kẹ́ máa tẹ̀jẹ̀ ara yín sílẹ̀ ẹnikẹ́ni tó bá wá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn kíkọ̀ tọ́lọ̀ ti kọ̀ yìí tó wá ṣe kópa mùsùlùmí ní ṣe kópa ní tọ̀tẹ̀ ní ìṣe kópa ní tàbùsí ọlọ́ni iná lápadà fìrú olúwa rẹ̀ sí o tó bá di lọ́la al-qiyama ìsọnisí náà máa bẹ́ńbẹ́ẹ́ o sì jẹ́ ntọ́rọrùn púpọ̀ fọlọ́wọn ọba ẹlẹ́dàá wa sọ́ra fún àti ṣekúpa mùsùlùmí nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ iná lonítọ̀hún ọwọ́ ó sì dájú pé agbára rẹ ara rẹ kọ̀ọ̀ràn iná ẹlẹ́kẹta òun náà ni pé ká ṣekúpa mùsùlùmí dhanbun adhim wa ẹ̀ṣẹ̀ tó tóbi sí ni torí àdìsí tó wá lọ́dọ̀ ìmáàmù Abu Dawud gba ọ̀nà tó fẹsẹ̀ rinlẹ̀ wí anabi sallallahu alayhi wa sallam oní kullu dhanbin asallahu ayé òfìrọ ilà man mata mushrikan aw mu'minan qatala mu'minan muta'ammida. gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ Ọlọ́run ọba lè ṣàforíjìn rẹ̀ fún yàn àyàfi ẹni tó bá kú nípò pọjọsẹ bọ ọ àbí mọ́mì ni mùsùlùmí tó kú lẹ́yìn kó ṣekú pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lámàámà ni Ọlọ́run ọba ò ní foríjìn wọn o báyìí ló wá nínú hadith ó tún wá nínú hadith míì ohun tí ń tọ́ka sí bí ẹ̀ṣẹ̀ tí ń bẹ nídìí kápáyàn bó ti ṣe burú tó hadithi anabi sallallahu alayhi wa sallam oni law anna ahla as-samaa'i wa ahla al-ardi ishtaraku fi dami muslimin la akabbahum allahu fi an-nar hadith sahih ìbáṣe gbogbo àwọn ẹni tó ń bẹ nínú sánmà méjèèje àtàwọn ẹni tí ń bẹ nínú ilẹ̀ méjèèje wọ́n bá jọ pawọ́ pọ̀ ṣekú pa mùsùlùmí kan ńṣe lọ́lọ́run ọba ọba da gbogbo wọn sínú ọ̀nà lápapọ̀ ọ̀run eléyìí fi hàn àníṣe bó ti ṣe burú pínkẹ́mi mùsùlùmí ọbọ̀ gbọ́wọ́ rẹ tó ṣe ké bíi ká pààyàn bíi ká pààyàn ló máa ń ṣe ọ ọ̀daràn burúkú ká máa gbósùbà fáwọn olùpààyàn lọ́wọ́ máa ń ṣe ọ̀daràn níwọ̀n náà àwọn ẹni tó ń pààyàn tó ń tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ lójoojúmọ́ yẹn irú àwọn ẹ̀san burúkú tó ń retí wọn ló ń gbọ́ yìí o nínú àdìsí mi ó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa nínú àdìsí tí bukhari tó gbé jáde wọn ni la yazalu al fi fushatin min dinihi ma lam yusib daman harama ò ní yé máa gbáyé gbádùn nínú ẹ̀sìn rẹ̀ lópin ìgbà tí ò bá ti tẹ̀jẹ̀ nìkan sílẹ̀ lọ́nà tí ó tọ́ ìgbà ìgbádùn ti pẹ̀yìn dà fẹ́ni tó bá ṣe kú pààyàn ìgbà yé nísìnyí ò tún sí má fẹ́ni tó ṣe kú pàmàlàkejì rẹ̀ bákan náà nkẹlẹ́kẹrin inú ti ń tọ́ka sí bó ti ṣe jẹ́ ìwọ̀ kéèyàn ó ṣe kú pa mùsùlùmí òun náà ni àlàyé tó wá nípa bí ìwọ̀ ńlá bó ti ṣe ń bẹ fún ẹ̀jẹ̀ mùsùlùmí ipa ò gbọdọ̀ tá sílẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀ ńlá eléyìí ti ń bẹ fún àwọn oṣù abọ̀wọ̀ tó ṣe kó oṣù dhul ọjọ́ kan nínú wa gẹ́gẹ́ bí ìwọ̀ ńlá eléyìí ti ń bẹ fún haramu Mẹ́kà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì Muhammad. صلى الله عليه وآله وسلم من حديث إمام مسلم مقباوة النبي صلى الله عليه وسلم قل إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا داجو داجو أجاين dúkìá yín àti iyì yín ìwọ ló jẹ́ lórí yín o pé ká ẹ máa tẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ o ìwọ ló jẹ́ lórí yín o ká máa gbọ́wọ́ ọmọlàkejì jẹ lọ́nà àìtọ́ ìwọ ló jẹ́ lórí yín o ká máa dá iye ọmọlàkejì nù gẹ́gẹ́ bí ọjọ́ òní ti ṣe jẹ́ ọjọ́ àbọ̀wọ̀ ní ìlú tá a wà yìí tó jẹ́ ìlú abọ̀wọ̀ ọjọ́ òní tánàbí sọ náà ní ọjọ́ Àrafà ní ìlú abọ̀wọ̀ tá a wà yìí ọ̀nà ní Mẹ́kà fi shahrikum hadha lóṣù tẹ́ wà yìí ọ̀nà lóṣù Dhul-Hijja tọ́jọ́ kan nínú àwọn oṣù mẹ́rin abọ̀wọ̀ tọ́lọ́wọ́n bá ṣe kájà léèwọ̀ nínú rẹ̀ ìjẹ́ tó bá yí ọba yẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó lọ́ọ́ máa kíkọ ipò tí ẹ̀sìn islam tó tu ẹ̀jẹ̀ mùsùlùmí sí ọ̀gá púpọ̀ ẹ̀mí ẹnìkan ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ bọ̀ ipò tí islam tó dúkìá mùsùlùmí sí ọ̀gá púpọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́wọ́ rẹ̀ lọ́nà àìtọ́ o ipò tí islam tó iyì mùsùlùmí sí ọ̀gá púpọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ kí àbàwọ̀n ká báwọn kọ́ta sí aṣọ yìí rẹ̀ nínú tó tó tọ́ka sí. Si, bó ti ṣe jẹ́ èèwọ̀ pé kéèyàn ó ṣe kúpa mùsùlùmí òun náà ni tó wá nínú àwọn ẹ̀rí eléyìí tó múnádóko wípé gbogbo ẹni tó bá fi lè ṣe kúpa àyàn la yaqbalu Allahu ọlọ́wọ́n bò ní tẹ́wọ́ gbaṣẹ́ tó gbélé ayé ṣe o anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ń sọ fún wa nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní waman qatala mu'minan faghatabata biqatlihi lam yaqbalillahu minhu sarfan wala adla hadithun sahih ẹnikẹ́ni tó bá ṣe kúkú amúmìnì tó tún wá ń tinú rẹ̀ ń dùn tó ń tapá kaka lórí pípa tó pa mi mọ́ pa gẹ́gẹ́ bí àwọn ọmọ apààyàn àwọn ọmọ ọ̀daràn wọn yẹn ti ṣe ń pa àwọn èèyàn tí wọ́n tún jáde nínú ìwé ìròyìn tí wọ́n tún máa sọ lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé íńtánẹ́ẹ̀tì wípé àwọn làwọn ṣekú pa lágbájá àwọn làwọn yìn bọ́ǹbù báyìí wọ́n tún máa sọ wọ́n máa tapá kaka. لم يقبل لم يقبل الله منه صرفا ولا عدلا ètò kéré nu sẹ Ọlọ́run ní gbà lọ́dọ̀ wọn ètò sì ga Ọlọ́run bò ní gbà ẹ wò orí ibú wọn ti pọ̀ tó ẹ wò mẹsẹ fi orí ibú fi sayọ má jọkan nínú wa o má ṣe jẹni tí wọn máa gbósùbà fún wọn lórí pípa tó ń pa àwọn èèyàn bákan náà. nínú nǹkan tó tún tọ́ka sí aburú kásìkú pa mùsùlùmí lọ́nà àìtọ́ ẹlẹ́kẹfà òun náà ní pé gbogbo ẹni tó bá ṣekú pa mùsùlùmí lọ́nà àìtọ́ ńṣe lónítọ̀ ọ̀hún yóò rè sínú ìparun ni tiẹ̀ ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú la yazalu ha ما لم يصب حراما فإذا أصاب دما حراما بلع حديثنا حديث صحيح أنا مؤمن أني جاني تدا أني تسوى lópin ìgbà tí ò bá ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́nà àìtọ́ ní ìgbà tó bá ti lè ta ẹ̀jẹ̀ nìkan sílẹ̀ lọ́nà àìtọ́ báyìí ìparun dé bá ọ ọlọ́mọbọ wa kí wọn nínú rẹ ń dùn sí ńgbà tó ya pààyàn kí ni ń gbé ọnú nígbà tó ya abatẹnijẹ tó ń dẹ́mi àwọn èèyàn légbodò tí ń pa wọn tó ti gbàgbé jọta dúró rojọ́ wọn ju ọlọ́ọ̀ni tó bá ṣe pé ìjọba eléyìí tá à ń bẹ lábẹ́ àbúradà rẹ̀ àwọn ọba sí ẹ̀tọ́ wọn ò sọ ẹ̀mí àwọn ẹni tí ń bẹ lábẹ́ wọn tó tabua tí wọ́n ń yà sọ́tọ̀ lórí ipá wọn máa fi wáàbò fún wa eléyìí bíbọ́ lọ́wọ́ sekun ìjọba láyé kò pé kẹ́ ẹ bọ́ lọ́wọ́ mímú tọ́lọ̀ ń mú yín lọ́la kìyàmà nítorí pé tẹ́ ẹ bá bọ́ láyé kò túmọ̀ sí pé ẹ sì ti bọ́ lọ́la kìyàmà sì ti mọ̀ pé gbogbo ọ̀daràn gbogbo àṣebàjẹ́ ó náà mọ̀ wá tí ó lùgọ́ tí ó forí pamọ́ sí ni lábẹ́ òfin ọlọ́run pé pípa tó ń pààyàn ọlọ́run ló ní kó wọn pààyàn ìbá ṣe kọ́lọ́run ló ní kẹ́ ẹ máa pààyàn bẹ́ẹ̀ ìbá ti jẹ́ pé lórí ibú yín nìkan ni ọ̀wà ń di pàǹpààyàn gbogbo mùsùlùmí náà ni ọ̀bá wà ń di kó náà ń pààyàn ṣùgbọ́n gbà tó ṣe pé kò sí kò sí tọ́ka Islam pẹ̀lú ń tẹ̀sí ó sì ti dájú pé àwọn tẹ̀sí Islam àwọn gan-an ni Boko Haram àwọn kèfèrí kúnnú wọn jara àwọn olóṣèlú sì ń bẹ́nu wọn jantirẹrẹ oníkàlùkù pẹ̀lú àníyàn tó gbé wọbẹ̀ ọlọ́run ọba wa ọkápá àti mú gbogbo wọn kò sì ṣòro fún láti ká wọn lápapọ̀ wọn pa wọn run bí ìgbà tó ṣe wípé olóńgbò sọ èkúté sẹ́nu tó gbé mi tégun tégun kò ṣòro fọlọ́run ọba láti fojú wọn rí màbó bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá máa lọ alábòsí lára títí tí ó fi di pé òṣùwọ̀n rẹ̀ pé ní ìgbà tí òṣùwọ̀n rẹ̀ bá pé tọ́lọ́wọ́n bá bá ra mú kò á ní rọ́nà jàjàbọ́ nínú tó tó tọ́ka sí aburú ká ṣe kópa mùsùlùmí gẹ́gẹ́ ṣe rí tó ń ṣẹlẹ̀ láti ìjẹta sánà ní Port ní Yobe State mọ́sálásí táwọn èèyàn ti ń ṣe sọ́láàt làwọn olórí ibú lọ sọ bọ́ǹbù sí àwọn èèyàn ṣe sọ́láàt lọ Allahu Akbar ẹni tí ń fún wa níròyìn tó ṣẹlẹ̀ ó ní allah akbar imaamu la gbọ́ àṣírí táwọn èèyàn ti dànù lọ rẹpẹtẹ ní ìgbà tí àwọn gbọ́ igbe àdó olóró àwọn ajẹ́ mùsùlùmí lélẹ́yìí kò lè jẹ́ mùsùlùmí àwọn ọ̀tá ẹ̀sìn islam ni ṣùgbọ́n gbókọ̀ hárí lórúkọ pé àwọn fẹ́ bà islam lórúkọ jẹ́ yọ́n á ní yàmùyàmù olórí bú ló lè rí ṣe níbi àti dá reluwé ìsìláàmù dúró yàmúyàmú wa bírò wọn táwọn náà tún jọ jẹ jàtìjàtì tí wọn bá jọ pawọ́ pọ̀ wọn ní nǹkan kan náà fi lè dá reluwé ìsìláàmù dúró yuriduna an yutfi'u nura Allahi bi afwahihim wallahu mutimmu nurihi walau karihal kafirun. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون atẹ́gùn mélòó lẹ lè dájọ́ tẹ́fi lè pa ìmọ́lẹ̀ oòrùn oòrùn lọ́nlọ́n mélòó gan lẹ lè dájọ́ tẹ́fi lè pa ìmọ́lẹ̀ òṣùpá lásán òṣùpá gan lọ́nlọ́n mélòó látẹ́gùn ti ń bẹ lẹ́nu ọ̀daràn yín tẹ́fi lè pa ìmọ́lẹ̀ ìràwọ̀ kò sí i islam ó débi tí ó dé ẹ yé ṣe bójúbójú ẹni tó bá lẹ́nìkan nú ti ń bá a jà kó kéde ara rẹ̀ kó fira rẹ̀ hàn kò sí àyètẹ́lẹ̀ lúgọ lábẹ́ islam láti máa ba ayé jẹ́ kò sí àyètẹ́lẹ̀ forí lábẹ́ islam láti máa pa àwọn èèyàn kò sí àyètẹ́lẹ̀ lúgọ sí nínú alukur'an láti máa gbẹ̀mí àwọn èèyàn gbóná kójú yọ o kò sí ntọ́kan islam pẹ̀lú táwọn boko haram ń ṣe o àwọn tẹ́sí islam ló kún bẹ́ẹ̀ àwọn arú rẹ tẹ́ ìṣe mùsùlùmí náà ni wọn torí àìmọ irú wọn náà wọn ti mú wọn ò dé mọ́sálásí rí àfi tí wọn bá fẹ́ pààyàn ṣé mùsùlùmí wa lè léyìn ẹni tí ò dé mọ́sálásí rí àfi tí wọn bá fẹ́ sọ àdó olóró eléyìí ẹ̀ ṣe mùsùlùmí inú aburú eléyìí tó tún wà ń bẹ́ẹ̀ òun náà ní kékeré ayé lápapọ̀ rẹ̀ kọ́ parun kó dòfo ó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ọsẹ pẹrẹ ju ká pa mùsùlùmí lọ pípa mùsùlùmí ó burú lọ́dọ̀ ọlọ́run ju kí gbogbo ilé ayé parẹ́ lọ. gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith ilé tí imaamu ibn Majah tó gbà wá pèlè zawalu dunya ahawanu ahawanu ala Allahi min qatli mu'minin bi ghayri أخرجه ابن ماجه وصححه الألباني. كلا albani kílẹ̀ ayọ́ parun كفية dòfo kó pòórá njẹ́jẹ́ mọ̀ kó fúyẹ́ jọjọ lọ́dọ̀ ọlọ́run ọsẹ pẹrẹ lọ́dọ̀ ọlọ́run ju kí wọ́n pa mùsùlùmí lọ́nà àìtọ́lọ̀ subhanallah eléyìí ẹlòmíín lè wo àdìsí pé tọkàn lọ́lọ́run wò tí wọ́n fi ń pa mùsùlùmí báwọn ọgọ́ ni nígbà tó ń sọ fọlọ́run pé kí lọ́lọ́run wò torí ń tọ́lọ́run kọ pé yọ ọ̀sẹ̀lẹ̀ yọ ọ̀sẹ̀lẹ̀ náà ni ṣùgbọ́n látara aró àdéhìí ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ fẹ́ni tó bá ṣekú pa mùmínì o lọ́nà àìtọ́ nítorí pé ẹ̀ṣẹ̀ tó dáhùn ó burú ju kí gbogbo ilé ayọ́ parun kó dòfò lọ. bákan náà nǹkan ẹlẹ́kẹjọ nínú tí ń tọ́ka sí aburú tí ń bẹ nínú ká ṣekú pa mùsùlùmí òun náà ní pé ẹni tó bá ṣekú pa mùsùlùmí ó ti kó sínú ewu ńlá tí ò ní rọ́nà jáde ń bẹ̀ẹ́ gẹ́gẹ́ bí abdullahi bin umar radiyallahu anhuma ti ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí imaamu bukhari gbé jáde nínú sahihi rẹ̀ ó ní inna min waratatil umur التي لا مخرج لمن أوقع نفسه فيها سفك الدم الحرام بغير حله onídájúdájú ọ̀nbẹ nínú àwọn ewu ńlá eléyìí tó ti pé téèyàn bá ti kó sínú rẹ̀ téèyàn bá tira rẹ̀ bọ́ sínú rẹ̀ kò ní rọ́nà jáde nínú rẹ̀ mọ́ láéláé ó náà ní kéèyàn ta ìjẹ́ mùsùlùmí sílẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ ewu ńlá ni kéèyàn pààyàn ewu ńlá ni ìdí nu tó bá jẹ́ pé àwọn èèyàn bá gbọ́ ìsìláàmù yìí yóò ṣòro kẹ́ tó gbọ́ pé wọ́n pa ẹnìkan lọ́nà àìtọ́. yóò ṣòro kẹ́ ẹ tó gbọ́ pé wọ́n ká ẹnìkan mẹ́lẹ́ wọn lọ pa yóò ṣòro kẹ́ ẹ tó gbọ́ pé wọ́n dá nìkan lọ́nà wọn pa tó bá ṣe pé islam bá ń bẹ tí wọ́n ń lò ṣùgbọ́n gbà tí wọ́n fẹ́ islam ẹ̀wà aburú ti ń ṣẹlẹ̀ bákan náà nínú aburú eléyìí ti ń bẹ ni tó bá se ṣekú pààyàn ti ń ṣàfihàn bó ti ṣe burú tó pé kéèyàn ó ṣekú pààyàn lọ́nà àìtọ́ òun náà ni pé ìṣirò tí wọ́n ó ṣe fún apààyàn lọ́jọ́ gbẹ̀ndàlùkìyà mashadid ìṣirò tó lé ní o qala sallallahu alayhi wa alihi wa sallam anabi wa ike àti ọlọ́lọ́wọ́n bá kó máa bá sọ pé yaji'ul maqtulu bil qatili yawmal qiyamati nasiyatuhu wa ra'suhu biyadihi wa awdajuhu taskhub tasjubu daman ويقول يا rabbi. qatalani حتى يدنيه من العرش. arsh ẹni tí wọ́n pa òun yóò wọ ẹni tó pa wá lọ́jọ́ gbẹ̀ndà al-qiyama ní ìgbà tó ṣe pé yóò gba orí àti asoso rẹ̀ mú báyìí yóò máa wú ọbọ̀ wá sí abẹ́ àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá wa ní ìgbà tí ká san ọrùn tí wọ́n pa tẹ̀sùjúbò dẹ́mẹ̀ tí wọ́n máa pọ ẹ̀jẹ̀ jáde bí ìgbà tó ṣe pò ní wọ́n pa ẹ̀jẹ̀ wọn máa jáde láti ká san ọrùn rẹ̀ yọ máa sọ pé wọ́n ọlọ́run ọba mi ọ̀tẹ́lẹ́nì ọ̀pá mi ńlọ́pàá mi láyé kò ní yé wọ́ kò ní yé fà á títí tí ó fi fà dé abẹ́ àga ọlá ọlọ́run ọba wa ṣerú ẹ̀sìn tó ń fẹ́ nù sẹ́rù orí ibú tó fẹ́ sẹ́nu tóbi jẹ́ kó ń sekú pọ́nmọ́ làkejì. bákan náà nínú tó tún mú kó dẹ́rù báyà pé kéèyàn sekú pààyàn òun náà nípa kọ̀ọ̀kan tó lọ́wọ́ bá ọkọ̀ ṣèṣirò fún yàn lórí rẹ̀ lọ́la gbẹ̀ndà alùkìyàmà òun náà ni ọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ ẹni tó pa ẹni eléyìí là kọ́kọ́ ntọ́lọ́wọ́ bá ọkọ́ ṣèṣì rò nípa rẹ̀ ńjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù eléyìí jẹ́ ti ń bẹ láàrin èèyàn sí èèyàn ṣùgbọ́n ti ń bẹ láàrin èèyàn sọ́lọ́ ọ̀sọ́lẹ́t ń là kọ́kọ́ ntọ́wọ́ ọkọ́ ṣèṣì rò fún wa nípa rẹ̀. ó wá nínú hadith eléyìí tí imaamu Bukhari tí gbé jáde nínú tírà wọn wọn lànà bí sallallahu alayhi sallam wọn ni awwalu ma yuhasabu bihi al-abdu wa awwalu ma yuqda bayna an dima àkọ́kọ́ nǹkan tí ọlọ́wọ́n bá kọ́ sí ìṣirò fẹ́rú lórí rẹ̀ ń jọ́gbé ní alùkìyàmẹ́ ní sọ́lẹ̀ àkọ́kọ́ ń tọ́lọ́wọ́n bó sì fi ṣèdájọ́ láàrin èèyàn sí èèyàn oná lẹ̀jẹ̀ ẹni wọ́n pa ẹni wọ́n ṣe léṣe ẹni wọ́n sá lọ́gbẹ́ gbogbo eléyìí òun làkọ́kọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tó tọ́ka sí aburú ká ṣe kú pààyàn ìdí nìyí tí àwọn onílàákàyè àwọn olùgbàgbọ́ òdodo lódodo táwọn fi jìnnà sí ìṣekúpààyàn tí wọ́n fi ń ṣọ́ra fún kí ẹ̀mí èèyàn tọwọ́ àwọn jábọ́ ṣùgbọ́n nígbà tí àwọn aláìnílàákàyè àwọn aláìlérò àwọn dìndìnrín màálù ọ̀gọ́ táwọn fi ń sáré láti rí wípé àwọn làwọn pa ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn torí kí wàhálà àwọn lè bá peléke lọ́la gbẹ̀ndàlùkìyàmù kọ̀ wá yanilẹ́nu láti rí i pé àwọn kan àwọn ń dunnú lórí pípa táwọn ń ṣekú pa mùsùlùmí nígbà tí wọ́n máa ṣọ́ra fún àti ṣe kèfèrí ní sùtá àwọn mùsùlùmí làwọn gbà pé pípa wọn yóò mú àwọn súnmọ́ lọ ṣùgbọ́n àwọn kèfèrí táwọn bá pa wọn ó lè kó bá wọn lọ́dọọlọ. alimami ibn kathir rahimahullahu ta'ala wọ́n mọ̀ fún wa nírò nínú tírà wọn albidayatu wan nihaya nípa àwọn ẹni tó kọ́ fi ìlànà orí ibú yìí lélẹ̀ pé ká máa ṣe kúpa mùsùlùmí lọ́nà àìtọ́ àwọn náà ní khawarij àwọn ẹni tó ṣe pé wọ́n yapa sí àwọn mùsùlùmí lápapọ̀ wọ́n ń pe gbogbo ẹni tó bá ti dẹ́ṣẹ̀ ńlá kan wọ́n ń pè ní kèfèrí wọ́n ní tó bá túbá ọlọ́run ní gba tútúbá rẹ̀ bírú wọn bá sì kú iná ni tààràtààrà wọn ò tiẹ̀ ní jáde kúrò nínú rẹ̀ láéláé àwọn èèyàn burúkú wọ̀nyí wọ́n ń ṣekú pa àwọn mùsùlùmí wọ́n yọ nǹkan àjà sáwọn mùsùlùmí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ìlẹ̀mí wọn gbọ́wọ́ wọn bọ́ anabi sallallahu alayhi wa sallam ló sì fi láyé wa nínú àwọn àdéhì wáwọn ẹni bú ni wọn tó bá ṣe pé ìgbà tí olórí ibú wọn fojú hàn wọn bá ń bẹ láyé ni laqataltuhum qatla 'ad ipa àwọn àádáwa ni bá pa wọn. Al-Imam Kathir wọ́n ní ká tẹ́wọ́ gba àpèjúwe kan nípa báwọn olórí ibú yìí bí wọ́n ti ṣe ṣekú pa àwọn sàhábà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sàbí kan orúkọ rẹ̀ a máa jẹ́ abdullah ibn hubab sọ́ọ̀hìbù rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam sàbí ni àwọn khawarij olórí ibú yìí àwọn tí máa pa àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ aṣíwájú fáwọn olórí ibú tí pa àwọn mùsùlùmí nísìn wọ́n mú sàbí yìí wọ́n mú lẹ́rúgun wọ́n tún mú ìyàwó rẹ̀ pẹ̀lú ẹ̀ ìyàwó sì jẹ́ aboyún ní ìgbà tí wọ́n mú wọn wá ń sọ fún sàábé yìí Abdullah wọ́n ní ta ni ọ́ ó ní èmi èmi ní Abdullah ọmọ Hubbab sahib rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn sàábà ètí èmi jọ́kan nínú àwọn sàábà wọ́kọ́d rọ àwùtúmúni ẹ sì sẹ̀rù bà mí báyìí ọ̀kan náà sọ abàsí ni mí wọ́kọ́lẹ́ wọlé sàálẹ̀ wọn ni kò burú fọkànbalẹ̀ ò ní rí láburú sọ fún wa nípa nǹkan kan eléyìí tó aláǹfààní àti gbọ́ lẹ́nu bàbá rẹ̀ fọkọ́l arákùnrin yìí dáhùn onísẹ́mẹ́rẹ́tò ẹbí yẹ kóòlù gbogbo tí bàbá mi ń sọ báyìí pé. سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول مقوتي النبي ومحمد إكاتي الله أبات صعيب ستكون فتنة القاعد فيها خير من القائم والقائم خير من الماشي والماشي خير من الساعي ọlọ́nàbí sallallahu alaihi wasallam sọ pé fìtínà ó ṣẹlẹ̀ o lẹ́yìn òun fìtínà ó ṣẹlẹ̀ àmìwọ́ ó ṣẹlẹ̀ ẹni tó bá jókòó lásìkò tí fìtínà yìí bá ṣẹlẹ̀ ó lóore ju ẹni tó bá nàró lọ o torí ẹni tó nàró ó súnmọ́ kí fìtínà ó tètè rí fà ẹni tó sì nàró lásán tó wọ́n máa rìn lọ ó lóore ju ẹni tí ń rìn lọ bá fìtínà àti pé ẹni tí ń rìn lọ. òun tún lóore ju ẹni tí ń sáré lọ́ba ó ní mo gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu bàbá mi páwọn náà gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa alayhi wa sallam ẹ sì ti mọ̀ àwọn àwọn gan-an gbòǹgbò tí ń kóná má fìtínà nígbà yẹn ó dàbí ti tí ń kà ìgbà tí ń bá wọn wí ni lójú wọn àwọn nítòsí gbọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ lọ́sọ àwọn ìparọ́ faqaduhu biyadi wọ́n wá ń fà á lọ wọ́n di ọwọ́ rẹ̀ mọ́ ń fà á lọ tọ́ láàrin ìgbà tó ń fà á lọ apá kan nínú wọn rí ẹlẹ́dẹ̀ kan ẹlẹ́dẹ̀ yìí jẹ́ ti ọ̀kan nínú àwọn bàkàtàbíyà kìí ṣe ti àwọn àtàwọn mùsùlùmí kí ni mùsùlùmí fẹ́ fẹ́ ẹlẹ́dẹ̀ sí ọ̀wá sọ pé láwọn ẹran kan ẹlẹ́dẹ̀ ni wọ́n pé kí ẹlẹ́dẹ̀ yẹn ọjọ́ tọ̀kan náà àwọn bàkàtàbíà ọ̀kan náà àwọn khawarij tí wọ́n á mú sàábé yìí lẹ́rú ọwọ́ sá ẹlẹ́dẹ̀ yẹn lọ́gbẹ́ pẹ̀lú da rẹ̀ eléyìí mú kí awọ rẹ̀ ọbẹ̀ ọ̀kan nínú wọn wá sọ fún yín pé kí ló dé tó fi ṣe báyìí yìí nígbà tó o sì yìí àwọn tí mùsùlùmí ni ṣé ń tó o ṣe dáa ìyẹn ni pé ẹlẹ́dẹ̀ káfìrí ó ní iyọ̀ ọlápọ̀nlé lọ́dọ̀ wọn ju sàábì anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ ẹni tí wọ́n mú tí wọ́n ti so lọ́wọ́ báyìí tí wọ́n ń fà á lọ. báyìí ẹni tó sa ẹlẹ́dẹ̀ lọ́gbẹ́ nínú ọwọ́ àgbà ọ̀dọ̀ ẹni tó lẹ́lẹ́dẹ̀ yìí lọ ó sì tọrọ gáfárà lọ́dọ̀ rẹ̀ ó tọrọ pípọ́ má bínú lórí ntọ́nse láàrin ìgbà tí wọ́n ń lọ dàbínù kan jábọ́ látòrí igi ọ̀kan nínú wọn mú kẹlẹ́bà àmà báwọn khawarij wọ́n ń sọ́ra láti dáwọn ẹ̀ṣẹ̀ kan yàtọ̀ sí kí wọ́n pa mùsùlùmí wọ́n pa mùsùlùmí lọ́dọ̀ wọn ohun tó fi yẹ gbà ní. dàbínù jábọ́ látòrí igi gbígbà tí mọ́ngò jábọ́ tẹ́bi rẹ̀ sì ń pa wọn náà ó mú ló ti jẹ́ kó tó ronú pẹ́nìkan mà ní òní yìí bẹ́ẹ̀ náà lòun náà mú dẹ̀bí inú yẹn lọ́ba sì sọ sẹ́nu ọ̀kan ni wọ́n wá sọ fún yín pé o sì fẹ́ jẹ́ láì gbàyọ̀ǹda láì sanwó ẹ̀ ṣé n tọ́ fẹ́ ṣe yí dáa ó ti bẹ̀rẹ̀ sí ní fi eyín rún kọ̀mọ̀gbà tó tú dànù kò tú dànù sẹ́wọ̀n káwọn Khawarij kébà nàbì sallallahu alaihi wasallam ti sọ ni ẹ̀ máa fojú kéré sọ láti yín lẹ́gbẹ̀ẹ́ sọ láti wọn ẹ máa fojú kéré ọ̀sùyàmù yín lẹ́gbẹ̀ẹ́ ọ̀sùyàmù ẹ máa fojú kéré zakati yín lẹ́gbẹ̀ẹ́ zakati wọn. ma kí alukur'an ní kíkí tẹ̀yìn ọ̀ma ké bẹ́ẹ̀ ṣùgbọ́n kíkí tí wọ́n kí yẹn kò lè tayọ gògóńgò wọn kò dénú. islam sílẹ̀ gẹ́gẹ́ bí idà gẹ́gẹ́ bí bó ti máa ń sáré kúrò láàárọ̀ jìnnà sí ọrùn bẹ́ẹ̀ ni wọ́n máa sáko ní díẹ̀ sí islam. àwọn khawariji wọ́n dẹ́rù bẹni tó mú dẹ́bìnù tí ń jẹ pé ọ̀gbà yọ̀ǹda ó sì sanwó ẹ̀ ebi sì yẹ kó ọjẹ́ nu ó sì tú dànù. ṣùgbọ́n o wọ́n mú abdullah ibn Hubbab wọ́n wọ́ bàbá yìí lọ sàábẹ́ni o wọ́n wọ́ ọ lọ títí wọ́n fi wọ́ débì kan wọ́n sì sọ fún wọn kó wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n sì wọ́n pa wọ́n pa síbẹ̀ bàtà pa síbẹ̀ ìyàwó rí bí wọ́n ṣe ń pọ́kó ń ìyàwó lè mú mára ìyàwó ní kó wọ́n bẹ̀rù ọlọ́run kó wọ́n páyà rẹ̀ ṣebí wọ́n rí páboyún lòun tí wọ́n bá tiẹ̀ ti torí tòun ṣàánú òun pé mùsùlùmá lòun wọ́n ti torí ọmọ tí ń bẹ́nu òun ṣàánú òun. wọ́n sì kú payàwó náà wọ́n sì bẹ́ inú rẹ̀ wọ́n gbé ọmọ tó wà nù rẹ̀ náà jáde wọ́n pa a'udhu billahi minash shaitanir rajim barakallahu li wa lakum fil qur'anil azim wa nafa'ani bima fihi wa fi sunnati min albayyinati wal ayati almubina aqulu qawli hadha wa astaghfirullaha alazim li wa lakum fastaghfiruhu. إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم لتفوزوا غدا بالجنان قال عز من قائل ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله عباد الله dájúdájú ohun انتم سللوا ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè كان لا يعني kaniláyà ọ̀jàmà kankan lọ́dọ̀ àwọn agbésùmàmì adẹ́mi ẹni légbodò àṣekúpani lórí àìṣẹ̀ ọ̀bùrú jáì ó sì dájú igbe tí wọn tá à ń rí wí kò tó nǹkan kan kò tiẹ̀ jámà nǹkan kan pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ tìjọba tí ò rí tẹ̀tẹ̀ tu kí ni tó máa pa ní àwọn ọmọ ogun lóríṣiríṣi a nítorí ilẹ̀ a nítòfurufú a sì nítojú omi àwọn kan gbowó suni kò sẹ́ni tó fẹ́ kú nínú wa iṣẹ́ táwọn sì gbà ó níṣẹ́ pé àwọn dáàbòbò lu kódà kó ṣe pé ìdáàbòbò lu yóò ṣe sábàbí ikú tàwọn ìdínà tó fi jẹ́ pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin sọ́jà àti aráàlú àwọn sọ́jà wọn a máa sinú bí wọn a máa faraya lọ́pọ̀lọpọ̀ wọn lọ kóra wọn wá látàgọ wọn ni wọn wá ṣe gbogbo ará àdúgbò tí wọn ti tọ́ ẹnìkan nínú wọn wọn ò ṣe lọ́sẹ̀ lólu òní tó wíwọ́ fẹ́ lómi wọn ò tiẹ̀ ní ṣe yàtọ̀ láàrin àgbàlagbà àtọmọdé kí ló dé tẹ̀mí wọn á ṣe gbogbo eléyìí wọn ò ní sáwọn lọ́yẹ kẹ́ ẹ máa hùwà burúkú sí. Si láwọn tó ṣe pé àwọn ti fẹ̀mí àwọn sílẹ̀ nítorí àti dáàbòbò ẹ̀yìn ààbò náà wàá dàtà àrí báyìí àrààbò àwọn boko haram wọ́n ń pààyàn ń pakúpa wọ́n ń sọ bọ́ǹbù sí àwọn gádà tó so àwọn ìlú ńláńlá pọ̀ wọ́n lé àwọn èèyàn kúrò nínú ìlú ti sọ́jà ti sọ́jà wọ́n ń tà sí àwọn ti gba bíi ìjọba sì ń bẹ lábújá àwọn fọtí ìsàlejò wọ́n ń fi òyìnbó sàwọn èèyàn lálejò wàlà hàwùlà wàlà quwwata illa billah nítẹ̀tọ̀ oníjẹta mẹ́ẹ̀ ni wọ́n jí ìyàwó gbákejì prime minister Cameroon gbé àwọn sọ́jà Cameroon wọ́n fara ya wọ́n jà yánnayànna pé àwọn Boko Haram yìí wọn ò ní gbé àwọn èèyàn yìí lọ gbé. ní ìgbà tí wọ́n fi jà pẹ́ ta mẹ́rìndínlógún nínú sọ́jà Cameroon lọ́ba lọ ṣùgbọ́n wọ́n rí pé gbogbo àwọn ẹni tí Boko Haram fẹ́ mú lẹ́rùgùn gbogbo wọn ni wọ́n gbà padà láàyè ẹnìkan ṣoṣo nínú wa níbo níjọba ti wá tí Cameroon ní ńlágbára nàìjà níbo níjọba ti wá gbogbo èèyàn ni wọ́n ń jí gbé ọ̀pọ̀ àìmọye èèyàn wọ́n jí gbé ìgbà tí wọ́n á tú wọn lẹ̀ olórí ìlú olórí ìlú tí wọ́n á sọ pé òun fẹ́ rà wọn náà ìgbà tí wọ́n sì jí wọn gbé ẹlẹ́yìn ọ̀gbọ́n pa wọn wàlà àhàwùlà wàlà quwwata illa billah ẹ wọ àwọn tí wọ́n ní wọ́n jí àwọn ọmọ tí náà gbé báwọn náà ṣe ponú wọ́n bù wọn ní ọgọ́rùn-ún náírà eléyìí wàá dàrí wọn rú wọ́n ti gbàgbé pọ́mọ àwọn wọ́n jí gbé ọmọ borí owó wọ́n wá ń dà sówó pé séye tẹ́ ẹ pín wá sì tó o. la ilaha illallah ọ dàbí ìgbà tó ṣe pé ìjọba ti rẹ̀mí àwọn ọmọ wọn ẹ ti gbowó tẹ́ ẹ bá tuntun ẹ tún ṣèwádìí subhanallah ẹ wo bó sì ṣe máa sọ àwọn èèyàn di dàdàrà ká ti sọ wọn dídìrín ṣé ọmọ ṣé ọmọ ẹyọ kan kò ju ọgọ́rùn-ún mílíọ̀nù lọ èèyàn mẹ́ni máa so wọn bá ti dawó sáwọn olòṣì láàrin wọn dàrin wọn rú ni wọn ti gbàgbé tó gbà wọn jáde torí di eléyìí ọ̀dọ̀ wa wa o àwọn wa tá a jọ ọmọ orílẹ̀-èdè àwọn èèyàn ń sọ lóríṣiríṣi pé àwọn bẹ̀rẹ̀ sí dáàbò bora wọn torí pé nǹkan ti ń ṣẹlẹ̀ yìí ìrọ̀rùn ni wọ́n ń pa wọn táwọn ń gbẹ́mìí mì túẹ́ lójoojúmọ́ torí pé àwọn ò ní táwọn fi dáàbò bora wọn ìjọba táwọn ń sìn wò pé yóò dáàbò bo àwọn wọ́n máa pe sọ́jà pé kinní kan ṣẹlẹ̀ ìgbà náà wọ́n tún túlẹ̀ báwọn ọlọ́pàá ṣe máa ṣe láyé john lórílẹ̀‐èdè ibì kan tí wọ́n máa sọ pé wọ́n ń dáná ibì kan lórílẹ̀‐èdè yìí àwọn ọlọ́pàá wà béèrè pé bó ni o tó bá ní à níwájú ń bẹ̀ ni o yóò tó kìlómítà mélòó tó bá ní yóò tó márùn àwọn ọlọ́pàá ó sì mórí lélé kálukú ó túlẹ̀ adúpẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí tó sáwọn lè pé káwọn èèyàn náà máa wá ban wọn fi máa dáàbò bora wọn yóò tún burú jù báyìí lọ